الساعة الآن أعوذ بالله من الشيطان الرجيم ما كان للمشركين أن يأمروا مساجد الله شاهدين على أنفسهم شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين أجعلتم شقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم آباءكم لا تتخذوا آباكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين الحمد لله رب العالمين أعوذ بالله الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم wonderful بغير عبادي مع الظالمين الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين حتى ياتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين حتى ياتي الله بأمره يا يهدي القوم الفاسقين أمدت الله ربي إذ هداني أمدت الله ربي إذ هداني إلى الإسلام ودين الحنيفين إلى الإسلام والدين الحنيف ويذكره لساني في كل وقت فيشكره لساني في كل وقت ويعرفه فؤادي في لطيفه ويعرفه فعاد باللطيف حمدت الله ربي إذ هداني حمدت الله ربي إذ هداني bó ṣe fi wá mà yí ẹni tó tọ́nà á mà ló wọn kò sí. àmídí tó ń lọ ọ̀rọ̀ bí ilé àdáni. innaka la tahdi man hababta ọlọ́run rẹ̀ ànábì o lè fẹ́ ní owó o lè fi mọ̀nà. innaka la tahdi man hababta walakin Allah. walakin Allah yahdi man yasha. ọlọ́run ní lọ́mọ wọn lọ́run inú wọn fi mọ́nà bẹ́ẹ̀ náà sì ní gbogbo nǹkan kò sípò tí èèyàn wà láyé tó lè darapara rẹ̀ síbẹ̀ bí èèyàn bá wà lórí ipò kan kọ máa fáyà bóyá owó ní máa pé ó bọ́ ọ bá sì wà nípò àìní máa páyà ìpáyà tiẹ̀ wá lè jẹ́ dùnú kọ́dọ̀la kọ́lọ́hún òun mú ọ̀rọ̀ dé wà máa yàdìrí nífà kìí rúmàtà kìnáwó. wà máa yàdìrí nífà kìí rúmàtà kìnáwó. wà máa yàdìrí nífà وما يدري الغني متى يعيل. àwọn ni wàá máa yàdìrí fakiru ẹni tí ò ní lónìí. wàá fakiru mata gìnà hù. nínú ọlọ́rọ̀ lóde èmi àti ẹ bóyá ní lónìí nínú ọlọ́rọ̀ lóde àmà. wàá fakiru mata gìnà wà á má yádìrì lè fakiru màtá gìnà o. wà á má yádìrì lè gọ̀nì màtá yẹ̀ ìlú. àwọn ọlọ́rọ̀ tí ń gbọ́ nínú tó fi ń sọ̀sọ́kúsọ sáwọn tí ò ní. wà á má yàdí rí lè dà ní ọmọdé àyà adìrí lẹ́gọ̀ ni ọmọọta yà ilu. wọn náà kúkú mọjọ tọrọ tó ní tó lè padà dòsì. ẹni títí ó fún yẹn jẹ òun náà lè padà dátọrọ jẹ. wàá yá dìrì lè fa kírun màtá gínà hùn wà má yà dìrí ìlẹ̀kọ́ ní umata yà ìlú wà má yà dìrí ìlẹ̀kọ́ ní umata yà ìlú. ṣe jẹ́jẹ́ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bọ́lọ́run bá fi ọ̀sán àyè kan ó fún ọ nípò kan ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. wà á máa yádìrí lè. òun la ń dúpẹ́ látara orí ọlọ́run lórí wa òyí padà sí tí ó wà èèyàn lè wà lórí ìgbàgbọ́ látẹ̀sí tí ó yìí tí ó di tí ó wà nípò kèfèrí tí ó lò ní rígbà gbọ́dọ̀ wá. Amiditula Rabbi di Adani ilalisila miwadi ni ilihanifi. إلى الإسلام والدين الحنيف. ọlọ́run yóò fún ọ látara orin rẹ lórí wa kò sí kankan tó béèrè lọ́dọ̀ wa jù máa dúpẹ́ fún ọ lọ ọpẹ́ náà là dún. Hamidullah Rabbi ìdí àdá ni ìlàlísì làmì wá dì ní ilẹ̀ hànífì. إلى الإسلام والدين الحنيف يذكره لساني كل وقت ويذكره لساني كل وقت ويعرفه فؤادي بلطيفه ويعرفه فؤادي بلطيفه gbogbo ìgbàlá àwọn ọmọ dúpẹ́ fọlọ́run kò lọ́wọ́ kìtì agulana àtúndú tòní bó tún lọ́la àtò máa dúpẹ́ nu. fàyẹ́dì kúrò hàn lisani kún làwàgìtì. wàyárí fòhùn fòhádì bí ìlàtìfì. wàyárí fòhùn fòhádì bí ìlàtìfì. àlùkò rẹ̀ náà. dààmú láti máa dúpẹ́ fún ọba tó sàánú wa báyìí ọlọ́run á dúpẹ́ fún ọ. fàyàdì kúrò hùn lìsàlì kún làwákìtì. ọlọ́run á fún ọ asàsàlátù fún aṣíwájú ẹ̀dá nàbìwá Muhammad. sọlá aleika allahu ya khayra aliwara máa hànà kún ilá àmàfiwákà wàhálà sọ̀hà bàtí kálíkìrá mi jẹ́mi ìhìn wàtábìrínà wàkúlìmọ̀ wàhálàkà wàtábìrínà wàkúlìmọ̀ wàhálàkà. sọlá. ìgbà mẹ́wàá òun lọ́lọ́wọ́ ọgbọ́n òfin sàṣàlá fún ti padà. sọlá aleika Allahu ya khairul wara máa hànà mọ̀ ṣètà kan ìlànà fi wá ká. alábì ní. sallallahu alaihi wasallam. sọlú aláyà ẹ má sa àwọn fún mi ẹ má sa fún mi. فإن صلاتكم تبلغني حيثما كنتم ìbẹ̀rí ẹ wà àsàlátù yín ọmọ àdọ́dọ̀ mi níbi tí mo wà. sọlá àlẹ́ríkà lọ́hùn yà kọ́ irọ́ ni wàrọ́ mánà àmọ̀ṣetọ́kùn ìlànà fi wá ká. وعلى الصحابة كالكرام جميعهم. àwọn ètò yàtọ̀ wàhálà sọ̀hábà. èmi àti ẹja ò gbàgbọ́ tiwa ọjà mi. wàhálà sọ̀hábà ti kàlìkìrámì. títa àwọn sàábẹ́ olùmọ̀ọ́lábùlà. bẹ́sẹ̀ bára àwọn fi lọ bọ́lọ́hún. wàhálà sọ ha bàtí kálíkì rámì ìjàmí wà tábì náà wà kó lè mọ wàhálà ká wà tábì náà wà kó lè mọ wàhálà ká. àwọn aláṣẹ kù lálẹ́ pé wọ́n àwọn ọ̀jẹ̀ tán wọ́n jẹ́ ọ́sẹ́kù ilà wọn rí ìjẹ yìí ó sì fàlùbáríkà ṣiṣẹ́ wọn wọ́n fẹ́ síbi tí wọn ò ti ní orí padà dáa ọba tó fàlùbáríkà ṣiṣẹ́ àbá wa. أمين àlùbáríkà ọkú rẹ̀ láíláí. àmín àfẹ́rùhùn tún bí ká ní àkàbárì hìn. táwọn náà èyí tá a fi ń jọ́sìn fọlọ́run pẹ̀lú àlùkò àánú táwọn ké.

ọ̀pọ̀ gbalasi tí ń fìfà yìí tí ń jẹ́bẹ̀rù ọlọ́run fún wa náà bá ti mọ́ a níṣòro ìbẹ̀rù ọlọ́run ni àwòkù ìjẹlì àwòkù ìjẹlì wàlà àmọ́nà òkú ìtẹ̀sí wọ́n kọ̀ náà àtò nínú kọ́ nílì wàlè ìsìnkú dáàbò ìyàwó ẹ̀rọ yìí etí ń dábẹ̀ ẹ̀rọ ọlọ́run mú òun náà ni áwòkù ìjẹ̀ yìí. ọ̀fun ìjẹ̀ líìlì. gbogbo ọlọ́run bá tẹ́yàn tọ́lọ́run ń tóbi nígbà yẹ̀yàn téèyàn bá ń sìn lọ́bẹ̀ sí ọba yìí tí wọ́n wò wí ọba yìí mọ̀ gbọ̀ngbọ̀n ó tóbi ju ẹni mo lè sẹ́ lọ ìbẹ̀rù ọlọ́run. ọ̀fun ìjẹ̀ líìlì. àmàlù bíi tanzil. gbogbo ìgbà èèyàn bá wá fẹ́ ṣiṣẹ́ kan kọ́nà máa gbérira rẹ̀ wo tọ́lọ́hún sọ̀kalẹ̀. wàlẹ̀ àmàlù bíi tanzil. tọ́lọ́hún fẹ́ ìbẹ̀rù ọlọ́run èyí ó ní máa gbé mọ̀sáfùfù sí náà ni báwo ti dà ní àgbègbè ọlọ́run náà ni. wọ́n lè kọ́ bẹ̀rù ọlọ́run ni inú òfin ní máa kó wá aláǹdè pọ̀ mọ́tẹ́lẹ́bí tọ́wọ́ a máa hàn lójú àwọn èèyàn bí afọwọ́ bẹ̀rù ọlọ́run. Hmm. gbogbo tá wal-qana'atu bil-qalil. kò ní dàgbọ́ ní nǹkan rúbọ̀ ọmọ tiẹ̀. wal kò sì ní máa pẹ́ dúdú ní funfun fáwọn èèyàn. wal-qana'atu bil-qalil. wal-sida torí kó lè ìdáwọ́ ọ̀hún ilé ẹ̀yọ́ ló sì díẹ̀ wàlísìdádù lìyá omi rahil. èèyàn wà múra tán bo ọjọ́ tá a rìn àjò rìn àjò túláàsì. wàlísìdádù lìyá omi rahil. àtúndáyé èyí táwọn àwọn orin láyé ní ìsìn ọkùnrin tẹ́lómi ìlú owó orin ọlọ́run àdúgbò ẹ̀kú mẹ́rin àmìrìtúlá rábì ní àdáni ilẹ̀lí ìsìlámi wádìí ní ilẹ̀ hanifi ilẹ̀lí ìsìlámi wádìí ní ilẹ̀ hanifi. mubaraka mubaraka. ọlọ́run bá ní sẹ́ni ohun tí ń sọ̀rọ̀ rẹ̀ báyìí tí ó sàmà ní kùmí ládàá wọlé ìgbà àmínà. lọ́jọ́ tó ṣàfàmù aṣíwájú wa musa ilẹ̀ òkèrè. kọ́dí Allahu ta'ala anhu. ó ní àárẹ̀ ìdààmú ìtẹ́kọ̀ wa ńlá ìbẹ̀rù ọlọ́wọ́ ọba ọ̀dọ́wọ́ rẹ àyínà owó ọ̀sùn fún iṣẹ́ yìí. tí bá ní kó o mú ohun orí ọ̀ràn wá tí ó sì ọ̀ràn kankan ó kó wọn láyé ìbẹ̀rù ọlọ́run ni wọ́n sọ fún nílé ìyàtọ̀ òun ni wọ́n gbórí gbogbo ọ̀rọ̀ àbúsà ilẹ̀ òkùnrin ó tún wá sọ fún wa pé àlẹ́ ìka

jihadu ká máa ṣe ìgbìyànjú jihad fa iná ohun àbàní yẹtùn islam ìmọ̀ jagun sójú ọ̀nà ọlọ́run ní àbàní yà kéèyàn ó pera rẹ̀ ní ìyá ọmọ kan lọ jẹ́ pera wọn ní padà táwọn èèyàn bímọ pé níyàwó wọ́n sì ní àníyàn ìsinlọ́ọ̀ débẹ̀ ni pé gbogbo tó dá lọ àníyàwó àwọn pátì àwọn ọmọ àwọn parí ẹ̀ sí ṣọ́ọ̀ṣì ni kò sínú Islam ṣùgbọ́n tí wọ́n náà bá fẹ́ ronú wọn ọgbẹ́ tán sínú ẹ̀sìn Ọlọ́run jihadu lọ́wọ́ àwọn oníṣẹ́ torí jihadu lè dé ọmọ ọlọ́gbẹ́ nìkan tó dúró wọn lọ́dún ìyàwó. ràbàníyà ti ìsìláàmù rò bọ́ọ̀ yẹ pé ìsìláàmù tó wá kí ọ ọ̀pẹ mi bàbá tó wá lójú ogun ọwọ́ abániwá wọ́n lọ́pẹ́ pátápátá àgbọ̀dọ̀ lòdò ogun lé ọ̀pẹ́ ọ̀gbọ̀dọ̀ lòdò oṣù mẹ́rin ìlọ́rùkọ́ yà tó padà sọ́dọ̀ àwọn silamu tọ́ra rí àṣẹ́yìn àwọn ọ̀rùkọ́ bí kan náà àwọn olùléèrè pé gbóló kiri lè mara ródà tí òfin ní ọkọ ẹ̀. ọmọ oṣù mẹ́rin lẹ̀ tọ́gbẹ́lá báwo náà mú wá ọ̀làdí náà lùlú náà bí ń kún mí nìsá yìí ń tàbọ̀ gúúsù àrùbáàtà aṣọ òlérò àṣírà. ṣé bá rí ara tàbí sírù tá a wá gbé náà lóhùn. gbogbo òwò tó pàyàwó ẹ̀ tì tó yà sí tó wá ń ṣe bọ́ọ̀ sọ́kọ̀ ìyàwó náà nu bí wọ́n bá ní olè ìyàwó ẹ̀ lódì ọmọ níbí ọmọ èyí máa ṣe kọ́ pátì ọmọ fún lóúnjẹ nítorí ọ̀rẹ́ ọ̀gbà tó débẹ̀ yẹn ó níbi tí ó lè lu sẹ̀ríà ìṣẹ̀rẹ́ tó ní àyìnfún ní tí ó mu ó ní tí ó sè yéésù gbẹ lọ́wọ́ a máa fi dọ́là lọ́wọ́ lọ́kọ́ bẹ́ẹ̀ sì dojú akọ́kọ́ rẹ̀ mọ̀lú lẹ́yìn à síra alẹ́ tó ló tó bá wù tó kò lálọ́ ọlọ́mi ṣé torí eyín ọbẹ̀ tí yóò dùn náà ẹlòmíì torí ọbẹ̀ tí yóò dùn nínú báyàwó ẹ̀ já. A'udhu billahi minash shaitanir rajim ọ̀dà apá ti kọjá ń bẹ̀ wàlá sínú ìlú ọ̀rọ̀ àti kọjá ń bẹ̀ ti pẹ́ àrò ti gbàgbé ni. wàlàdínà yutawaffawna minkum wàyàdàrúnà azwajan. للذين للذين يولون من نسائهم تربص أربعة أشهر فإن فاهوا وهم فإن الله غفور رحيم للذين يولون من نسائهم lọ́wọ́ sọ fún wa pé ọ̀gá tẹ yóò fi di padà mọ̀dánù ìsìláàmù nìkan lọ jihad ológun ẹ̀sìn ọba lọ ọba wa ti wuli ọpẹ tó náà òun náà gbọ́dọ̀ kọjá oṣù mẹ́rin o. lílàbínà. gbogbo ètò ogun tí wọ́n bá máa ṣe nínú ìsìláàmù ìjọ kọjá oṣù mẹ́rin. lílàbínà yóò lù nàmí nìṣá yìí. padà wálé wàá báyàwó wọn káwọn tí wọ́n ti ń wo ìyàwó gbọ́jẹ́ pé wọn náà bibolobo ló ele ẹ lẹ̀ ní ẹ̀kọ́ tí ò léwé o ṣe ní bàbá bọ̀ wò fẹ́tifẹ́ti o tún fẹ́ ya kiri agboolé o tún wòran o àṣẹ bí nǹkan rẹ ló ń ṣe ọ̀jàgbé máa wọlé pé kí làákọlù ọ́ ìyàwó tèmi lọ́mọ fẹ́ àyà kiri fura sábúrú o tún máa ń wo ìyàwó ẹ pọ̀ kò ní wò. ń sí ń wo sí yàrá lílàdínà yuluna min nisa'ihim. sílẹ̀jọ́ tiẹ̀. lílàdínà yuluna min nisa'ihim. tarabbusu arba'ati ashhurin fàyín fáwù fàyín náà gọ̀fúrú rọ̀hìn. ọlọ́run ló sùn mẹ́rin péré ni káfíńtì yín dà lẹ́nu padà sọ́dọ̀ ìyàwó fẹ̀yìn fẹ́ o. ọlọ́run bá wá mú un tó òjò bẹ́ẹ̀ lọ. fẹ̀yìn lọ àgọ́ fún rọrùn. àjẹpẹ́ tó a bá fi àsìkò yẹn dá lẹ́sẹ̀ ọlọ́run wọn dàrí ẹ̀jọ́ wọn ti kọjá bẹ́ẹ̀ òdìdẹ lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run. ó kọ́kọ́ kọ́kọ́ rí ilé wọn bí ó ṣe lé kó fún rí ilé wọn fẹ́ lómi ọ̀sán kò sí lẹ́lòmíì ọ̀hún kan kọjá fìrìfìrì yàrá rẹ̀ òwò yàrá ó sílẹ̀kùn lẹ̀ lálẹ́ tí tí ẹran lọ́wọ́lé. fàyín fáwù fàyín nàlá àgọ̀fúrú rahim. ọba ṣe pé tí ọ̀kọ́jú oṣù mẹ́rin tó fi padà wọ yàrá ẹ̀. fàyín nàlá àgọ̀fúrú rahim. ọlọ́run adarí ẹ̀jọ́. àbí ṣe ń jẹ́ nímọ̀ ẹ̀ lóru lónìí kan. àwọn ah, òun náà ṣe ń sáwọn orí ajá. bóyá wọn tún wá tọ̀ lọ ọlọ́run gbogbo dárí jù. fàyínà lọ àgọ́fúrò rọ̀hìn. lókun lẹ́yìn ẹ̀ wọ́n ti gbọ́ bẹ́ẹ̀ wọ́n ń dá sàmú wàyínà àzàmù tọ́lá. ọlọ́run ní bí wọ́n bá wá ọ̀sádùn olórí pé ọ̀sádùn olórí pé rárá. wàyínà àzàmù tọ́lá. ọ̀sán yóò kọ́ bọ́dọ̀ kọjú oṣù mẹ́rin. فإن الله سميع náà ń kọ wọn kà kan kan pa lẹ̀kọ́ ẹ̀ wọ́n á ẹtí ó kọ ẹtí ó sì ṣùgbọ́n apá. wàyí náà sàmù tọ́lá. ọlọ́run ní bẹ́ẹ̀ bá sádùn olórí wípé ẹ kọra yín náà ni ọlọ́run ò ṣe kankan. fa inna Allaha sami'un tẹ̀ ń tẹ̀ ń jọ́ fà ọlọ́run gbogbo ẹ̀ lórí. wal mutallaqatu yatarabbasna bi anfusihinna thalathata shuhurin. èyí tó pẹ̀lú yín bọ́bá sátàkù bóun fẹ́ kọ̀ náà ni ọlọ́ọ̀lọ́ gbọ́dọ̀ tún kú ẹrù níjọ́ náà. yatarabbasna bi anfusihinna. yatarabbasna bi anfusihinna thalathata quru. ọlọ́run ò tí ì pé kẹ́rù ọ̀yà hmm. káyà kò wọ́kọ́ ọmọ kéwù ìdúró lè mẹ́jọ kọ́ ọmọ fífi tí ó pè dọ́là náà máa kẹ́rù ẹ̀ lọ lé yín ọ̀yà pé àfa ẹlẹ́dìbò sẹ́ẹ̀fẹ̀ yà wọ́n ní kò sí dànù ṣùgbọ́n mo tún ní. والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء. mo ní kí n tún ṣe àìdá mẹ́ta nínú yàrá yìí ẹ fò lẹ́rù kalẹ̀ mẹ́ta yàtàrọ bẹ́sìnà bí i àǹfóṣì hinna fẹ́lá fẹ́ta kúrú. yẹsẹ̀ wọ́n kàn tilẹ̀kùn ẹ̀ pé kọ́ máa lọ lọ́lẹ́ lọ. ara àyà tí àìlò sẹ̀rí ọlọ́run tó fi jà àwọn obìnrin láwùjọ wa ẹ̀ nínú ẹni tó jìyà àìlò sẹ̀rí àláyé ìlànà obìnrin wa wọ́n jẹ tọ́pọ̀ torí ọwọ́ tó wú kálukú ní fi ń gbá wọn lójú ọwọ́ ọwọ́ ọlá nígbà tí òṣìṣẹ́ rí à hmm. òṣìṣẹ́ rí àlò yóò tún lóṣù mẹ́ta lóṣè yóò ṣe àìdọ̀ mẹ́ta. náà bí àǹfọ̀sì fẹ́tẹ̀ kúrú. ibi tọkọ ti ń bínú lọ tó lóun ò ní wọlé gbogbo òbínú ẹ oṣù mẹ́rin lónìí kó o lè ọmọ wọlé ẹ lọ bọ́ọ̀

etí sẹ̀rí àwa والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء tẹ́lẹ̀ bá ń ṣe pé ọlọ́run kọ́ bá kà kún fún pé ó wu inú ìbínú bọ́lá ń bọ́ sí ẹ mọ́ ọsọ àyẹ̀dí kẹfẹ́rí. ọsọ àyẹ̀dí kẹfẹ́rí ní a bá wúrà fún mọ́mì ní yóò kóra mọ́ni ọmọ káàdà mú lè mú wàlá mọ́mì náà yẹ lápàdà lọ́à. an yakuna lahumul khiyara min amrihim. ọlọ́ni ọ̀tọ́ sí ẹnìkan tá a bá pè ní mọ́mì ní. wà máa kánà wà láàmù mi ń. àti náà òdodo lóbìnrin kọ̀tọ́. ìdá lọ́hà amú. ìdá lọ́hù amúrá. gbogbo ìgbà tọ́lọ́wọ́ àtòjíṣẹ́ tó bá pàṣẹ kankan tó pé ntọ́lọ́hún líle ayakú nàlàwọ̀n. ẹ̀kẹ́ yàrá tó. kí wọ́n wá náà ní ẹ̀sà ẹ̀fọ̀rọ̀ sẹ̀rí alẹ́. an yakuna lahumul khiyaratu min amrihim. tani sọ̀rọ̀ ọlọ́mi ṣùgbọ́n bínú bá ti bínú bá èyà pípọ̀ ti wúlé fún asúra wọ́n ní. ahzab ahzab. oore rọ̀mọ̀dánù sí àná. suratul ahzab ayé àtàkùsí. wọ́n ti lójú ọ̀lẹ̀ bí àwọn ẹ̀pà fà kalẹ̀ àdújọ́ ẹ̀bà ṣe súná lẹ́ẹ̀ta kalẹ̀ àwọn náà wá sí wá sí fáyọ́lì. ahzab. ẹ̀pẹ̀ sí ẹ̀pẹ̀ sí yóò lẹ́kùn àti tó yẹ pàfà kalẹ̀ wá sọ lónìí ṣẹ̀díà orin ìkọmìnrin la fi ọwá rú fa gbogbo èèyàn wálé wa kó wá gbọ́ tẹ́jẹ lọ́sẹ̀ yìí wọ́n ṣètò ẹ̀ fún mi ṣáṣe ntí èsàrà ẹ̀ làmọ́ lágbè ní lágbè lárugẹ. ààrẹ àwọn náà yá gbogbo tí àyà wọn gbogbo jágbàjàgbà má jágbàjàgbà àgbàjà àgbàlọ́mọ́ra wọn lórí kò sí wàhálà kankan lórí kó abímọ kò sí gbogbo báwa lọ́mọ lọ́pọ̀ tí sáré ràbídú tàṣíkúrú tà sájà gbogbo ẹ̀kọ́ kó lè jáwó. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا ayakuna lahumul khiyaratu min amrihim wa man yasi Allaha wa rasulahu fakọ́dé dọ́là dọ́là lámúbínà. ẹ wá yà ń bọ́lọ́ ṣètò ẹ wo bí ó ti gbé ó ní máa gánà kọ̀tọ́. lè mú mi ní wà má kánà lè mùmìnì wàlà mùmìnà tí ń. ọlọ́run náà tó sẹ́ni kẹta bá pè ní mùmìnì mùmìnì ọ̀dàlẹ̀ tó gbàgbọ́ lọ́kùnrin ni tàbí lóbìnrin. wàlà mùmìnà tí ní dákọ̀dọ́ lọ́wọ́ wa rasuluhu. ọlọ́run lórí nǹkan rèé ìdájọ́ òjíṣẹ́ rẹ lórí nǹkan ṣe. amúran ayakun nàlà humule kìyàrá tómi ní amúre ọba àwọn ìdàrídàlẹ́gbẹ́ fún otún wà nǹkan wà á máa ń yá sí mo tún ti wà á parí. wà á máa ń yá sí la wa rasulahu faqad dalla dalalan mubina. ọlọ́run ó ti ti sọnù ní sọnù tó fojú hàn. níta abádẹ́bẹ̀ lọ́rọ̀ àbúṣà asáàbí sòsò káyà tá a fẹ́ ké ọlọ́run jẹ́ kíké rẹ̀ ọ̀rọ̀ alọ́run. àmín. níta nídìí níta bùkátà sínú o ọlọ́run ọ̀sánú wa níjọ́ tíṣẹ́ ẹ̀ bá ń délẹ̀ ọlọ́dẹ á máa rí lò. gbogbo okùn tá a gbà kò tí kò tí ì níyì ó kéwú ó ké tìbì kan tán ó tún lọ kékan ń kọ́ wọn ó sì bá níjọ́ tí iṣẹ́ ẹ̀ bá délẹ̀ tí èèyàn bá rí ṣe níjọ́ lókun tó ṣe. ìgbàdúrà bá délẹ̀ tí èèyàn bá fèè àbùkù kan kí ó tó ké àdéhìn mùsẹ́nu pípadà jẹ́ kápadà sọ́dọ̀ àbúṣe yìí dẹ̀dẹ̀ tòtòrí. ìmọ̀tá sọ̀rọ̀ rẹ̀ zẹ́nu bìlàmẹ́lì. ọ̀sán ti fọ́ọ̀mù èèyàn. àdéhìn mùsẹ́nu bìlàmẹ́lì. gbogbo tó ń ṣe ṣe déédéé ló sọ́wọ́ ń fẹ́. ìgbà ló tó ń dọ̀sọ̀ fún ọ èé ṣe kó olú tí àlè rí jàgàlà tàbí kó o fọ́ sàbíkẹ́ẹ̀tì jọ. الآباء والأمل فمن أتى العلم زين بالعمل لا بتباهي والأمل ومن أتى بوصفه بالقول àlẹ́ẹ̀lìmù zainu bìlẹ̀ àmàlẹ́. òun ni kó ní mímọ̀ kó lórí wa. àlẹ́ẹ̀lìmù zainu bìlẹ̀ àmàlẹ́. pẹ̀lú lílo olómi ń jọ̀sọ̀ ọ̀gbẹ́ni tó máa láàbì. láàbì tàbáyé wọlé àmàlẹ́. kí ẹ ṣe tàbáyé ká máa yọ ikọ́ ọmọ mi ni ọmọ bí mo ti wá ní lè má bàbá mi èmi lọ́mọ àfáàgbà èmi ní gbà. làbí tàbá ìwàlẹ̀ àmàlẹ́. lábì tàbá ìwàlẹ̀ àmàlẹ́. èyàn lè má kú òòlẹ́ kúrú lé bàbá ẹ̀ tí ó sì máa sọ̀sọ́ pẹ̀lú tọ́ba. àlè ní mùsẹ̀ inú bìlẹ̀ àmàlẹ́ máa sàfitíkẹ́ẹ̀tì lérí ara wọn tí ó sì máa sọ̀sọ́ pẹ̀lú. àlè ilé mo zẹ́ inú bìlẹ̀ amẹ́lí tàbí. pẹ̀lú kéèyàn olórí ìlà. bí tàbá ìwàlẹ̀ amẹ́lí. kìí ṣe ìmọ̀ yọ̀dì. làbí tàbá ìwàlẹ̀ amẹ́lí. làbí tàbá ìwàlẹ̀ amẹ́lí. tàbí kéèyàn máa ní àfọkàntẹ lóyún tá à ń kọ́ iná tó wọ̀ bẹ́ẹ̀ àwọn náà lò ìdí jẹ́ mọ̀ sọ́ọ̀ mọ̀ kọ́. fọmẹ́ni àtẹ́bí wá sí fìhí. obìnrin ọlọ́run kàmẹ́lì. tó jẹ́ pé bó o

lè máa mú àfa náà wá ní ẹ bá lè máa mú náà mú sùn tiẹ̀ ọjà bọ́. wàlbìlì kọ́ọ̀lì wọlé amẹ́lì kàmẹ́lì. ó torí wípé kò sí nílò níbẹ̀. wàmánà àfìlì. wàmánà àfìlì. fọwọ́ ìmọ̀ àwọn kàmẹ́lì. nínú àṣìfàrọ̀ fàlà yadiri lè máa nà má fi máa lè. a à ń fi lè fọwọ́ ìmárùn ọjà mẹ́lẹ̀ yàmílò àṣìfàrọ̀ fàlà yadiri máa nà má hà mẹ́lẹ̀. kàdírì lè máa nà máa mà. àlùbọ́ àdínwó máa ń yà á. wà á máa nà á fìlì tí wàá níbi kan tí lílo rẹ̀ náà wà níbi tó jìnnà. wà á máa nà á tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ níwèé kéwé àfáà. fọwọ́ ìmọ̀ràn jàmẹ́lì. ìmọ̀ àwọn àmì kan lílò ọwọ́ àwọn ìkan. wà á mẹ́nà ànfìlì ànfìlì fọwọ́ ìmọ̀ràn àwùjọ àmọ́ ẹ̀fẹ́nìlò àṣìlá fàlà. yẹjìrì lima ní mẹ́hàmẹ́. àbúrò àdìpọ̀ sí ta fi wé jọ. fọwọ́ ìmọ̀ràn àwùjọ àmọ́ ẹ̀fẹ́nìlò

Hmm. bẹ́ẹ̀ náà làlùfáà tó lè pààrà fi lórí àtẹ́gùn. fàwọ́ ìmọ̀rún na ọjà mẹ́lì àǹfìlì fàwọ́ ìmọ̀rún na ọjà mẹ́lì yàmi lò àṣefàrọ̀ fàlà yàjírí lè máa nà fàlà yẹ́dírí limane mahamel. kọ̀mọ̀túmọ̀ tó gbélé rí níta bá débẹ̀ òun náà ni pé ẹ̀sìn wa ti ń béèrè lọ́dọ̀ wa òun náà ni ká gbìyànjú kárí wípé gbogbo ohun tọ́lọ́hún ń bì wá àwọn tẹ̀lé kò sí rahabaniya nínú Islam ọ̀rọ̀ àfáwọ̀ Abu Sa'id al-Khudri yìí la sì ń sọ ká tó bọ́nu àyà. ohun ń kí tí ń ti ìsìláàmù fún wa ó ní ti ìsìláàmù òun ni mo fi ń kí wa fún jòkó táwọn fẹ́ fi kí a fún jòkó yìí ni ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ ó ní náà ni jihadun kéèyàn máa lọ jagun sójú ọ̀nà àtọ̀lọ́hún òfin lélẹ̀ ọkọ̀ máa lè òfin ìyàwó ràbàníyà àti islam ló ṣe mọ̀ pé tìǹ náà fadá kò níyàwó mọ̀dá kò níyàwó kò bímọ kò lẹ́nìkan kò lọ́kọ ọwọ́ àlóńdè ọparí ẹ̀ sínú ọparí ẹ̀ sí ṣọ́ọ̀ṣì bí wọn kọ̀ wá sírú eléyìí ní islam bọ́ ọmọ bá wò wípé gbogbo ayé ọ̀fẹ́ bí máa ṣẹ̀sìn jihadu ló ti lè rí àwọn kì í fún ọ pé òtún wá gbọ́dọ̀ lọ bá ọba níyàwó nílé ọ gbọ́dọ̀ tún kọ̀ ju oṣù mẹ́rin. lilladina yuluna min nisa'ihim làfi wá padà lọ bẹ́ẹ̀ yà làfi lọ. wà á lè kíkiri la wà á bú sáyìn lè kò dirí ọlọ́run gbogbo ògbà ṣe ló máa jókòó ìrántí ọlọ́run. ọlọ́dọ̀wọ́ kálukú wa wọ́n ti lá wọ́n tún lè kóra àlẹ́ ka bí kíkiri la ó ní ká máa wà ń bí gbogbo bí wọ́n bá ti rántí ọlọ́run wà ti lá wà ti ń kóra àti bí wọ́n bá ti ń kálukú rán náà làwọn á jókòó sí kí àrèrè jẹ ti ń bẹ ń bẹ ó ní fa iná wúrú ṣúgà bọ́ ọ bá fẹ́ wà láyé ní kìkìdá bọ́dì hmm. tí ọ̀lẹ́mì ti ń ní lọ́dọ̀ àwọn tó wà sánmà àwọn kan ń bẹ láyé tó pé bí wọ́n ṣe ń bẹ láyé bẹ́ẹ̀ ni wọ́n tún sẹ̀ nílọ́run ayé náà sì wà pé èkú ṣùgbọ́n wọ́n ń délé ayé wọ́n sì tún ní àmì. ibi tára ti ń dà wọn mà tí a mọ̀ wípé wọ́n fẹ́ láyé gbogbo ẹni tí bá máa ń jókòó ìrántí ọlọ́run bó o ṣe ń jókòó òǹdè àwòrán rẹ làwọn màlẹ́kà lẹ́ ń gbé ẹ̀mí ẹ lọ sí sánmà ẹ̀mí eléyìí tún so mọ́ wa tọ́lá wọn làwọn èyí já pẹ̀lú ọlọ́run gbà kankan àwọn màlẹ́kà ọlọ́run ó pè wọ́n máa ń gbé ẹ̀mí rẹ lọ báwọn tó wà ní alayka bi dhikrillah àfọwọ́ Abu Sa'id al-Khudri. radiyallahu anhu. ọlọ́dọ̀ ọwọ́ kálukú wa ẹja máa rántí ọlọ́run wa tilawatil Qur'an kásì máa ká alukùránù dáadáa ó nítorí pọ́fà ìnáwó alukùránù tá à òun rẹ̀ tó dà ọ́ pọ̀ pẹ̀lú àwọn tó wà ń sánmà àti ìsàwọn màláìkà wàdíkì irúkà fi àríyà àríyì gbogbo omi ó ti dóko rántí ọlọ́run bó o kú yọ máa rántí ẹ̀ gbogbo olùkàdé tí ìbẹ̀ lórí àyè ọmọ àfi tó o ṣe nírántí ọlọ́run ó tún máa fi rántí ẹ̀ yóò tún máa dẹ̀mí ẹ̀ pọ̀ mọ́tà tí ń bẹ ní kíni tí ń bẹ ní sánmà abẹ́lẹ́ òkú wa ọlọ́mọ sàlẹ̀ yìí wọlé sí fún wa. àmín. ẹja kébọ́ sáyà kan lónìí. ibi tí ọlọ́run ti kádà arápá gbé tàbísírù wa tọdún yìí. òun náà ní súratu Tawba. àyà ìkẹtàdínlógún ẹ̀. ọlọ́run ní máa dáná nílé mọ̀ a'udhu billahi minash shaitonir rajim. ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار ما كان للمشركين أن يعمروا مساجد الله أيدينا على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر àwọn tí wọ́n máa ń kọ́ nípa àṣẹlẹ̀ ààyà wọ́n lásìwájú wa Abbas. radiyallahu anhu. nígbà tí wọ́n mú ní gbèkùn máwọn tí wọ́n gbé tí wọ́n mú gbèkùn nínú àwọn kìrìkìrì wà tó yíra àbẹ̀rẹ̀ kúfúrì wọ́n wá fi ìwà kèfèrí wọn wọ́n fi ń bú wọn wọ̀pọ̀tí àti raham àti bí kèfèrí èyí da ìbí pọ̀ ọ̀yà máa dàbí ẹ̀pọ̀ ẹ̀wọ̀n tí wọ́n mú mọ́ra wọn gbogbo wọn tẹ́yìn bí ẹbí ẹ ọ̀dọ́ lójú kìí sì wà mọ́mì mọ́mì ní mímọ́ pàtàkì bí kọ́ọ́là abáàsì wa ń sọ fún wa pé tàkùrú náà máa sáwí àná àyídá wa lẹ́sà ń sọ nígbà wà ń kèrè yìí wà látàkùrú náà máa sí nàná ẹ̀ tí ẹ̀ wá sọ dáadáa wa àbá ń dáadáa kan ni àbá dáadáa fàkọ́lá àrí. rọ́dí ọlọ́ tá a lọ. aṣáájú wa ni wàá sọ fún un wípé alàkó mà á sì rè ṣé dáadáa kan sì wà fún kébèrè ṣé ẹni dáadáa kan tá a lè sọ kọ́ọ̀lá náà àbáṣílá ní dáadáa ó ní kí ni dáadáa yìí ó ní pé ìnáàlá náà mú àdìmọ̀sáájú dáadáa haram mọ́sáàsì tọ́nà òun kọ́kọ́kọ́ sórílẹ̀ níbẹ̀ tí tí ẹ̀ tí ìsìláàmù èdè àwọn làwọn ń gbé bẹ́ẹ̀ àwọn làwọn ń lò. pọ̀ ẹ̀jẹ̀ kò sàdé kó bẹ̀ tí wọ́n ń bọ̀ ṣé dáadáa délé o wà ló ń dúró lé kàábà kàábà tí wọn ọba ti wó tí wọn ọba ti gbé lọ àwa la dágàdà àwa la dágàdà wó ṣé dáadáa délé o wọ̀nàsíkìlá hájà àwọn alálàájì tí wọ́n bá wá torí wọ́n máa ń ṣe ájì ṣáájú kánàbí náà tó dé. sallallahu alaihi wasallam. àgbẹ̀bẹ̀rẹ̀ náà máa ń pò yí kàába táwọn náà máa ń ṣe pé ìwò òkú náà máa ń yí. àwọn tó fi gbà pé àwọn fẹ́ dúró bọ́lọ̀ sí dáwọ̀. ṣùgbọ́n gbà síláàmù dé oníkàwọ̀ ọmọ pò yí ẹ̀ ní wò káyà sọ̀kan. kábìdà ṣùgbọ́n àwọn àfàsọ kan bo ìhòòhò wa àtúwá ní fi fẹ́ràn pé ibi wá dáadé ló fi sọ́ra fún mímọ wo mímọ mímọ ilé tó wà ìdìmọ́ ní kiri agboolé tó ṣe bí ìkárẹ́ ló ń ṣe tó bá dáa ní wọ́n nígbà tí sòkan mọ́ mi pàṣẹ tó ní ìdíwọ́ bá tún kọ́ ọrùn tó wọn ọ̀gá ká tún yọkùn olúwarí tún fi lébélébé kan fún pé ká mọ̀ fi wo ikùn máyà ọ̀tù máa ń bọ̀ wọ ọtún tó wà níbi agbolé tàbí wọ́n gbọ́dọ̀ jẹjẹrẹ kan tó ti yá gbogbo pátákó ọkọ̀ àti gbogbo ìpẹ̀lẹ́ rí abẹ́hẹ̀ kìnnìkan alẹ́ kìnnìkan lẹ́kọ̀ọ́.

níṣẹ́ ń wí tán olùrànlọ́run sọ àyà. ma kana lil mushrikina ayamuru masajida Allah. ọlọ́run nílẹ̀ ànábì jẹ́ oúnjẹ wọn pé kọ̀ọ̀tọ́ sẹ́ni abápẹ́ ní kẹfẹ́rí látòrí lọ. ayamuru masajida Allah. ọlọ́run ní ẹ̀dá sí alẹ́ mi. shahidina ala anfusihim bil kufr. sáwọn gangan tí ṣáàìdínà aláàfùsíhìn bèlè kófòrè. ọlọ́run ní máa kánà lílì mùṣírìkì. máa kánà lílì mùṣírìkì náà àyàmúrú màsájídà Allah. àyàmúrú màsájídà Allah. àyàmúrú màsájídà Allah. èmi máa dúpẹ́ màsáàsì mọ́ṣáláṣí ńlá tó àwọn òmò lójú mọ́ tọ́lẹ́ pé wọ́n lé àwọn kan lẹ̀ wọ́n nítorí pé ti darapọ̀ ó borí. ìfẹ́ máa dákọ́ ni torí àwọn tí wọ́n lé jọ́nà tún lọ́mọ lónìí hmm. nínú masáàsì lónìí tí wọ́n já bá mẹ́. ma kana lil mushrikina an yamuru masajidallah lẹ́yìn mùsùlùkínà yàmùrù masajida Allahi. máa kánà lil mushrikin. lónìí kánà lil mushrikin. kí làwọn ẹlẹ́wọ̀n ni àbá náà ń gbèsè bá lọ ní ìsìn ìwọ́n ń ما كان للمشركين òun náà òun gbé ládàáni wọ́n jọ ń pàdé àtàwọn aláwọ̀ ẹsẹ̀ wọ́n jọ ń pàdé lórí ìta. ما كان للمشركين. ní masasi orí ọ̀tọ̀ọ̀dù masasi ọlọ́run ní ọ̀tọ̀. أن يعمروا مساجد الله. mọ́sáàsì bàbá wa. àyàmúrò màsàjídàlá. ọmọ ti fọwọ́ lálẹ̀ tọ́lẹ́lẹ́bọ̀ ni ọ́. àyàmúrò màsàjídàlá. ọlọ́run náà tọ́ka bọ̀ mọ́sáàsì ká máa kà yé ní èdè ẹ̀ta ẹ̀rí kí wọ́n kẹ́lẹ́bọ̀ mọ́nú pé kí ni ọlọ́kọ̀ òun ìyàwó jí agbẹ́kọ̀ bẹ́ẹ̀ bá mi nà sọ́ra léèrè. a pèrè nàṣàrà. ṣé ìdínà alẹ́. ọlọ́yà bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ bá bọ ọlọ́yà léèrè yọ ọ̀pọ̀ ọlọ́yà lòun tó wò ṣáájú. ṣé ìdínà alẹ́ àmùsí bìlì kúfùrì. ọlọ́run láwọn gan-an ṣáhìdínà aláǹfọ̀sìn bílkúfùrì ọ̀là ìka hábítọ̀ ti àmàlù hàn wá fi ìnáàrí hàn mú kọ́ọ̀lẹ́dù. ọ̀là ìka hábítọ̀ ti àmàlù hàn. وفي النار هم خالدون هم خالدون كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار ọjà lérò ojú kàrà ayé gbọ́tọ̀lá gbọ́tọ̀lá kàrójú kàrà ayé wítọ̀lá. wasalaamu alaykum.